ẹ bá àmọ́ ti sínú mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. wọ́n nígbà tí ó tó àsìkò kan nínú àwọn oṣù tó wà ní ọdún Gregorian báńkì táwọn fowó pamọ́ sí. wọ́n náà gbọ́ tólùmọ̀ kan sọ pé ìmọ̀ mú ọmọ tí ò bá ti dàgbà tọdún méje wá sí mọ́ṣáláṣí kò dáa tó tọmọ bá jọdún márùn-ún kọ́ tá a lè mú wa àbá ní mú wa àkọ́kọ́ kò sí òfin kan nínú ṣẹ̀ríà Islam tó sọ pé dìgbà tọmọ bá tó dàgbà dégbà kan lẹ́tọ́ lè mú wa sí mọ́ṣáláṣí hadithi kan wá àmọ́ tó ṣe pé àgbékalẹ̀ ìdúró ńlá ni anabi kọ́ lọ sọ pé jẹ́nìbù masajidakum sibyanakum wa majaninakum ẹ máa gbé àwọn ọmọ wẹ́wẹ́ yín jìnnà sáwọn mọ́ṣáláṣí àtàwọn wèrè àdìsí yẹn mawdu' irọ́ ni anabi sallallahu alayhi wa sallam ntòkàn sọ ni kí ẹ máa fòrò àwọn ọmọ láti máa ṣe sọ̀láàtì tí wọ́n bá méje ṣíṣe sọ̀láàtì yẹn kẹ́ mú wọn lọ sí mọ́ṣáláṣí tí wọ́n bá jọkùnrin lọ́dà kí wọ́n ṣe ń lé wọn tí wọ́n bá jóbìnrin lọ́dà wọn ò sọ bí tí wọ́n ti ṣe àmì ẹ̀ máa fòró wọn. mímọ́ ọmọ wá sí mọ́ṣáláṣí kò ní í ṣe pẹ̀lú ọdún ó ní í ṣe pẹ̀lú pé ṣó o lè mú ọmọ rẹ ṣó o lè mú mádọ̀ tí òfin ni máa yọ àwọn èèyàn lẹ́nu. torí pé mọ́ṣáláṣí èsè léere ibi táà ti ń ṣèjọ́sìn fún Allah ẹnìkan fẹ́ ṣẹ̀sìn tọkàntọkàn ọmọ tiẹ̀ ní sábàbí tí òfin ní fọkàn kí ni tó fẹ́ wá ṣe mọ́ṣáláṣí ọmọ lè pọ́ ọmọ ọdún mẹ́wàá gan kọjá pé mọ́ṣáwèṣ tí ọmọ da èèyàn láàmú àbí òye wa torí ẹ̀ kò ní í ṣe pẹ̀lú ọdún kankan ọmọ tẹ́ bá ti mú wá mọ́ṣáláṣí kẹjẹ ni tó lè kọ̀ǹtró rẹ̀ torí ẹ̀ ni ọ̀rọ̀ Imam Ahmed ló ṣe lágbára ń bi pé gbàtà ń sọ pé táwọn àgbàlagbà bá tó sọ́fún ẹjẹ́ àwọn ọmọdé ó tò lẹ́yìn wọn kó tó kàn àwọn obìnrin ìmáàmù ahmed ní rárá ẹ jẹ́ àwọn ọmọdé ọmọ wà láàrin àwọn àgbàlagbà torí tó bá wà láàrin àgbàlagbà bọ́n mo bá fẹ́ ṣe ségesège tó mọ̀ pé bàbá mi tó bá ti sálámà tó bá rọ̀ mu so torí ẹ yàtọ̀ sí káfọ àwọn ọmọ alẹ̀ ẹni pé tá a bá kírun tá a bá ṣe wọ́n ní ẹni tá à ń là bọ́ àárín àwọn àgbàlagbà gan tẹ́ bá fọmọ sẹ́gbẹ̀ẹ́ ọmọ wàhálà ni sàmẹ́jẹ́ kí ọmọ kọ̀ọ̀kan mọ́ àlẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà kọ̀ọ̀kan ọmọdé kejì kó tún wà láàrin àgbàlagbà míì ọmọdé kẹtì káwá rọ ọmọ tí ò gbọ́rọ̀ eléyìí ìjàbọ̀ síjọ wa aleykum salaam. tó dẹ̀ tí ó bóyá yẹn jọ ọ̀sẹ̀ bọ̀ wọ́n wá ní èèyàn ló kàn lẹ́yìn ó gbé bọ́ tó wá ní tí ò bá fi lè dé kíní yẹn nǹkan báyìí nǹkan báyìí ṣé ó wá ṣàjárí pé. kí ni nǹkan báyìí nǹkan báyìí. ipe ipe ah, ọmọ rẹ ó mọ kú àbí kò ní. ọmọ tí ò ní kú jàre. so wọn látàrí pé kò wá ṣe nǹkan yẹn àwọn àdánwò tí wọn sọ yẹn náà Allah ni kí o sẹnu ọlá. na ìgbà táwọn ti mọ̀ pé Allah ló mú wa á bọ̀ Allah dùn. ẹni a padà ṣe irú nǹkan báyìí. ọlọ́mọ jẹ a'udhu billahi minash shaitani rajim. mo rò pé ẹgbẹ́ bèrè ti ń bèrè pé ìyá jẹ́ mùsùlùmí wàá ti lé olóòsà abẹ́lẹ́gùn kan wá so látàrí pé bàbá òun ti gbẹ́kù eégún rí àwọn bàbá ti rìtáyà wọn á lọ́mọ lọ́kàn ọmọ á ní mùsùlùmí lòun ìsìláàmù tòun ọ̀gbà bẹ́ẹ̀ wọn á ní tọ́ bọ́ ọba tí wàá lò ní í ṣe o ó kú palẹ̀mọ́ torí àrélù àjálù gbogbo ẹ̀ ọ́ máa ṣẹlẹ̀ lóòótọ́ Allahu kádàrá pé àrélù àtàjálù ó ń ṣẹlẹ̀ sóun ó sì ti mọ̀ pé Allahu náà ló mú wa àmọ́ kó lè bá àdáwọ̀ rẹ̀ dúró ọlọ́ṣirùkù ó dájú pé kéèyàn ti gbádùn kó tún padà wá máa ṣèṣe aláǹgànà lẹ́yìn rẹ̀ kò bá mu kí lèèyàn máa ń ṣe láyé tàdánwò ìbáyìn bí ṣírùkù náà lọ́ọ́ bá ń ṣe ìyá àti bàbá ńlá àdánwò ọ̀bọ̀ bó wàá lẹni ń ṣe islam wọn máa dán yín wò lórí ìmánì yín náà ni sọ gbàgbọ́ lódodo ahasiba nnasu ayetoroku ayekolo amanna wahum la yuftanun sẹ́ẹ̀rù pa kàfin lẹ̀kẹ́ máa jánu pé ẹgbàgbọ́ ẹgbàgbọ́ láì jẹ́ pé yín wò ni adán yín wò so ìdí inú tẹ́rì pé láwùjọ Yorùbá yìí àwọn èèyàn gbàgbọ́ lọ títí ìgbàgbọ́ ẹnu kò dénú kò dé gògóńgò dépò pé wọ́n àwọn munafiki lọ́pọ̀ jù náà lẹ́sẹ̀ rí pé ń sẹ́sì yóò tún máa ṣẹ́ bọ̀ tó bá tún bá a yóò sọ pé kò takora wọn kò sí takora wọn iná àtàlẹ́jẹ́ náà ò sí takora wọn má jẹ́ sí pé náà ni wọ́n fẹ́ wọ̀ ọjà bó ti ṣe jẹ́ àwọn tí bẹ́ẹ̀ jẹ́ sí pàwọn ènìyàn bóyá wọ́n ṣe mùsùlùmí wọ́n lè ṣe wàsọ́yà fún àwọn àbí. bíi tánu tánu. náà. wọ́n náà ń ṣe wọn ò ní jogún èèyàn ẹgbẹ́ èèyàn àbúrò èèyàn táwọn jẹ́ kèfèrí èèyàn wá lówó tí èèyàn lè sàsọtẹ́lẹ̀ pé kí wọ́n fún wọn nínú owó èèyàn wọ́síyà má sì wọ́síyà fún káfíìrì wọ́n sì wàsíyà fún káfíìrì dókítà yóò tún gbowó rẹ̀ kò ní tìtorí rẹ̀ di mùsùlùmí torí àwọn mùsùlùmí ọmọ rẹ̀ ni wọ́n jẹ́ okun oyó naam aleykum salaam. Thank you. Ọlọ́run wọ́n ní bàbá tó bá ti dàgbà débi pé kò dọ́mọ màmá tọ́mọ bá dákọ rẹ̀ fún wa láàrin ìṣẹ́jú àyá mẹ́ẹ̀ẹ́dógún bàbá òtún ní kí ló kó kọ rẹ̀ nárí <laughs> ṣé wàá lè ṣe sọ́lá bẹ́ẹ̀ ni lópin ìgbà tó pọlọ wọn tí ó ti dàrú wọ́n ń gbàgbé nù wọ́n ń gbàgbé nù ọpọlọ ti bẹ̀rẹ̀ sí múná lọ gbogbo ìgbà tó pọlọ wọn ò bá múná lọ wọn ṣe sọláàtì tó bá ti múná lọ wọn ò ní ṣe sọláàtì Allahu sì ní bí wọn léèrè naam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant.